Ona değil. Ciò stienta. Voi non avete sue bebie, io ti tale mi fona. Aye no mane. Azay abi. Gosh, how na day. How are you guys doing? long time. Happy Halloween. Happy Christmas in advance. Happy everything. <sighs> you don't reach. Are they here? Where is it? Uh, <sighs> guys, more than obvious. i dey come no sir, not no single again Oh, my husband they come for work. now yeah. i first still come I, I, I just see your message now for my watch i no put anything for boot o na front just okay. help pack yeah, the Thank you, love. Yeah, yeah, good. I they do video, they come. Sorry, I know, sir, not tell you before. Sorry. Ah, how are they? <laughs> Sir, pregnancy, humble me, humble my future, humble my generation. Join Jesus Christ, amazing, isn't it? How are you guys doing? Ah, gosh. Well, make a quick one. I know, sir, don't marry. <laughs> my wedding is on the 25th, okay? Wish me congratulations happy marriage life. By the way, that aside, it's not about me, okay? I'll come and tell you people about me. But this is a very serious thing on grant. You know, like Sarah will say, the matter on grant. I'm all right. Thank you, guys. Thank you. Thank you. My wedding is on the 25th. Jeez. <sighs> now they do big wedding. Wakoyo. Wakoyo. <sighs> Whew. Big woman, tell me. Wow, tell me, I not be my own, not mine. Matter on ground, I know what talk puto. Hey, hey, you understand? I know what talk puto. Now, Sarah and Kay, these are my two people, and I'm like, wa gome we we kia in peace ni enjoy tiktok me e tiktok e mo e mo fira no ma e de no ko wo we video 1 minute e de no ko wo fifteen seconds you understand like talk come for there wa we po po po wa ni re uh, Facebook, even YouTube is stressful. I'm not. I don't need. it. I need all the care in the life that I can get. You know, I want to look good as I'm pregnant. I don't want to look stressed. I don't want to be, I don't care anybody. Even my side, my guapo, wawe Nigeria, my way aboyo. You know, una do it. Thank you. <sighs> Sometimes I look. You know, enough is I know they look. The only people I swear with my daughter why they look. Maybe Sarah and Kate. It's for that support. I'll share their video. I'll ball out. I'll share and ball out. I see look. I see I see look. You know, go and call like that. Sometimes they enjoy it. I will show you the gist they talk for there. I'll stay there. They listen, you know. And um, it's fun. I think it was yesterday. I got notification here. I was live. I went on there. I know we enter. The time where I enter, ọtameketi na wee eketi I wee it. I gwa it. I eketi it. I imina imina imina was it yesterday or the day before yesterday i remember i was in the car we went to manchester on wednesday when was wednesday was yesterday we went to manchester my fiance and i <sighs> i fear i can't call kids now say star kate afa ewe sịra kasha ee ọgwụ ihe nọ na don't die you know why? What happened? What did you do, Sarah? You know, that's the first thing. Thank you guys for the congratulations. Thank you very much. What did you do, Sarah? He saying you no. not know you do, Sarah. Now say, are you joking? Which shall you no no. Sarah kedo para video. No man no way Sarah. Okay, no, you do Sarah something. She said she didn't she didn't do anything she narrate to me some more, you know, not everything. You know, when you befriend, not be everything you want to. But you, if you get sense, you can't use your own sense. Can't be like, okay. So I was like, these are the two people I really like. Let me call Sarah. After Sarah finished with their call, I Sarah was know. I day African shop when I call Sarah. I know fit to talk, you know. I can't call Sarah. Sarah can't tell me, say, Kate, this. Now, say, Sarah, wetin kate do you to be honest sarah no see one thing tell me say kate do am okay now tell am say i understand your verse you know <sighs> we you dey feel me if na personal thing i'll come join you beat kate on a personal thing emma na gbinana e don suppose tire you you dey dis one na wetin i tell sarah you dey feel me fight for people fight for people the, it just suppose tire you you understand today again she was on live video i phone um i waited until she finished she was saying so many things sarah they defend faith fight your fight you dey feel me i understand it's really nice to be there for your friends be there for your friends really really important for you to dey there for your friend me i they go down for friend like I i they do for man say i dey relationship Now so me i they do my friendship you feel me i get it Wa takere watakere uwewe rundizi ewatie eteme e wako iwe saga eteme iwe saga rude na kpanyen facebook ire ima oni do taleme no bungbe èdè ọ̀tà fún ẹ wọ́n náà èdè ọ̀tà fún ẹ èdè ọ̀wẹ́ èdè ọ̀wẹ́ èdè ọ̀wẹ́ iná ẹ̀ kópa yẹn facebook rẹ̀ nẹ́ you dey feel me make she enjoy the facebook make she enjoy am you dey feel me share your video wey i dey share for my page you know how many view you dey get the people wey you dey come as hey, oh amume oh amume oh they no bring customer for you they no go share your video They know refer you, may they come follow you by here. What do you think you're going to lose? If you lose me, you lose your customers. Most people buy hair from you because of my publicity. Not because of you too good. I hope they're still buying now. Imani mo ekiria kosi adogun aye I Emi wane mero unu. You dey feel me? Me get bad market with them. You dey I know what talk too many many talk. Ukba where uwewere. because you don't know what on for me tomorrow. This one a person where you don't know. They don't see your nakedness. I don't see Kate's breasts. I don't see easy breasts. I know the size of easy breasts. Hey, Sarah Wakoyo Saga. I know the size of her breasts. Bless I don't see Sarah breasts. We all of us they do video together. Una don't see my breasts. I'm a stretch mark. No recome. Ubere ene. Watakere uewe. Erieket is short. Erieket Iwana is too much. Enough. You get what I mean? It don't do. It don't do, Sarah. If people talk to me, you come out for me. They talk to Kate, you come out. do It's uncalled for. You feel me? Because wa we no nati rita, nati lolo, nati Monica, nati nyaya. I bet your twin bay because wetu ebon oti we runde kate umata mi ma we kate ogio oge rita we we kate na gi we ogo no na we we kate it too much all right all of us we know what we do together i am a presenter the presenter the presenter what yeah live video streamer known as presenter right if you don't dey talk to each other you must gossip the other ones Now, no man. You get what I mean? It's childish. But in they pepper you. You control yourself. You think I've got nothing to lose. You've got a lot to lose, love. I wish I come. I can't talk about easy. In the ladian. In the way, Tema. Hey, talk dark here. Other for Emma. I know you wano. Why am your way? If ye. Who tell you to say? Awa BMS. Ika nera ene jemene kedo temeni. Emena wenita. iye tena mageme amawena weni tsao sampavela ovye dweki ohwe dweki emerononu fatoka mas joki fatoka mas serious eki market go die but no you know what i did i come up for facebook for her make she enjoy am i know how many view i for use my belle take get i know how many view if i say ma come and do video come dey do things i know inapa e facebook irene no yoi. Not you because the man need to tell him and not bungbe. And if you don't too much, you can't talk so many things. Now, so to carry you go where you did. Focus on it, forget about it. You verse, I get it. You feel verse on this my video. Verse. It not be personal fight you they fight. You're a grown woman. You're 83. Eh, fight your battle. Fight your fight. Enough is enough. This is someone you've went to a house. She came to your wedding. Meme beri zivao. Ime do tan do sho do kwe kudo we mi rokpa. Easy, easy mu me ye kongwa. Ya seven e lolo ya tawe. Eh, na ya go say. When is he go they beat you? Ona do tama me. A e record no we lolo kpere na we send e gumeni dam yo. O wa wa ma send e. She not send down. She puts me for belly they grow deprite eteme wakɔ ewe saga eteme wakɔ ewe seda ewe mala ya sun wɛrɛ kɛn wa ɔno sun wɛrɛ kɛn you understand imowu ite ɛmi ha ɛta ina what dafen dɔ smart ina wɔ kia ne gɛnu ebo numa ebo ma ɛmara we. tiri I wrong. na nɔma na the same thing oyibo nɔma re ana true ɔwɔ kia ne gɛ ima ɛwɛ ɛnɔ wɔta. Don we kade gegere Switzerland. Ima e oje ki a e titale mwa. Right? A ah, de ge frende do smart. O frende do smart ima e. Wado nome wado pay many yata e do frende. Eternal la ah, wa. That was it. I know what I thought. Wake me up six o'clock. I tell you. That was it. I took on some more. I rest. I rest. I come up for Facebook near the bogo. I bogo. <laughs> Yes, I love God. I love what. Iwu ye Facebook. Ibi yàwó ye títọ́. Isi ẹ bòlùwà. Isi ẹ rorùwà. Ẹ ti làjẹ̀ live video tó gúge. Wẹ́ wẹ́ mi ẹ̀rọ sẹ́ra wẹ́ máa ẹ̀ yà. Wẹ́ máa ẹ̀rọ mi secret ẹ̀. Wẹ́ máa ẹ̀ yà. Màá rẹ̀ fún wẹ́ mi nà sunu bẹ̀ fóònù yà. With easy and our life and our family and everything that goes on. Ìdò àtẹ. Èdè ọwọ́ náà. Èdè ọ short. Èdè ọ tán. Èdè ọ mú akáyọ̀wẹ̀. Èdè ọwọ́ ní gbọ́ náà. Or when he gonna, you got protected. Eh? That was it. She not send me say go do saga. Oh me me, I don't give me saga. She make give me saga for me. I was protecting her. Ona mume ye konwa. I was fighting for her. You got protected kyoge. Ona mume ye konwa. You not tell me what you wake it do you. You are fighting for faith. A faith is not soon day. A faith is not God efe tó sún dé two hundred and one years efe ti igun a three hundred and ten years efe ti igun a efe efe ti na <laughs> ga ewa na wẹ̀ kí a ṣe twenty years friendship yẹn dẹ̀ gbé kí n ṣe they become friends again you forget when faith tell you say uh, uh, faith call kate say kate obi egberegbe sarah edokpa odedogbo ere social media una no know wetin una do for phone you remember sarah you fall put for waiting faith talk the same faith na you say you dey fight a eh, faith eh, osun osun dey faith eh, osun dey egun am or you go wey how to tie like atulaka she no talk you join the fight tomorrow now you no fit come tell me say na faith say you hear your faith you avanye lala your faith faith you if your boy your boy aye lala faith you are doing your thing maybe you the vex for fake it. i don't know i don't know i get reason to say i curse izi I get ẹ bọ ní izi rẹ na ogun hin agbizi izi izi egbe ẹni rẹ ni ẹ pọn ogun hin agbe ó ṣe dán ń dán ń dán ń dán ó ìtẹ̀lé ní mi ní ó wẹ̀ sẹ́ndẹ̀ rẹ ọ̀wẹ̀ ẹ̀ ẹ̀ wọ́rí ẹ̀ wọ́rí monica wa gbé youtube ẹ monica monica ẹ mọ òwe bàrẹ o. Monica, Monica imafiowe yowa imafiowe monika awifiowe yowa monika awifiowe yowa ọwẹ awe kẹrẹgẹ yẹra ọrọwẹbọ ọdún aviẹ ẹdẹ e. ní lájà ló tẹ bọ ní naomi evora àjọra àrọsipítọ ẹdẹ ní orí kiri naomi wà wí mọ náà naomi naomi wà bẹẹ wà bẹẹ wà bẹẹ ní ṣe wà bẹẹ ní ṣe wà bẹẹ e. ní ṣe ọrọ aviẹ sẹdọ umareva faith umareva ni. Oh, so I was like, no, you can't do this to my friend. For what's it going to make my friend? They come here at hospital. I'm dorm you. Okay, I'm you. We no she. We do stress. Eh? I was like, no, not me. Why? Where? Why so hona You know, you're not fighting personal battle. <laughs> not really. It's related. Okay, it's related. We were all friends. Okay I know they follow you do the one way you did. Okay? I know they fear for one saga anybody. All right? So don't talk to me like that. Okay? <laughs> okay? I the user, you feel can't tell me why they refer to this is that. I did the same. But it was a personal fight. She puts me for Bele de Grow. You get me? She puts me for Bele. They grow. Edo wait nina mamunye ye konwa. How do you say it? She was lying to me. Give me backhand. Right? Go call faith, Kate. He waiting Your Kate talk, you know, talk. He go, he go change her. Give you back. Instead of front, say see the thing. He go give you back. May you defend it. You know, walloy. This is not the case. Because say Rafi come out tomorrow, say, ah, you not do saga with easy. Who talk to you? You talk to me. You tell me, say, don't do. You do video. You said it was enough. And you also talked to me on the phone. I listened, right? I rest. It's too much what you've been saying. Calling people Rita, Lolo, Monica, Wayala, Rumatio Twinbae. Because we're over your team the social media now because of a kid to walk with mommy one. You talk to my mommy, they crazy. you not your born or twin. Apologize to your sister. Because you talk to her because of kid. This is childish. You're not gonna like this video. You know what? You would do the same if it was me. You would do the same. I found you. It's not a personal fight. It's time to fight your fight. I they feel bad. Like, what is she doing? Don't you get tired fighting someone's fight again? The same fate? You know, the same fate where too often now they do like this before. This one advocates call, three-way call, the same like why? Kate's not do you anything, it's not a personal thing. Is she do you something? I don't care. This is not a personal fight. People supporting you, I like them supporting you. Because when you're doing something, you need support. But you know what, girl? Eh, this is not a personal fight. For you to come bring your friend down. Oma say, you went to our house. We see him for this social media. You were happy together. A eh, party panu wajo. you are coming to say he say mo na fine e say o se ekwo ni be social media láti okwo ni america german in africa german lady first lady right a princess princess ito or something like that Walk by a group monica rẹ̀ àbí say ẹ̀ka ọ̀sẹ̀ monica ẹ̀rí máa wẹ̀ máa náà wẹ̀ ẹ̀ nínú ẹ̀bọ̀n wẹ̀ adọ̀tà ẹ̀rẹ̀ wẹ̀ náà rú wẹ̀ ọmọ wuwaru we umae we la jane wadu ata e o me mani de do ta mi mege wanaru we we e we we nana ya ya ta mi yan we go no se onyon si ezo e ta me ne gbe wa na gbe wa onyon si ezo e ono na this is not your battle it's not stop fighting your no, someone else's battle it's not it's not for you like excuse me say if na me do do unto me woman say yen ikun ya mare an so oh, oh, ma me biena osunde biena mare me obia egwe me iwua efeti ne lepa not not tolonwe baba na omi odo right do no mare excuse me demare demare betrayda we onigo ni mezenokpia vitaliena noa ejejesi wehia wemazigo nokpia e europe no e spain dekeni aje dekene efeti eketi efeti ye e spain no efeti ye ija dozigo ne omazigo ne imahe eh, but okpia winye ikun okwo winye ikun everybody go their way e complex na by force na kate kosan ekete owe na O osunde otion ekinkerio I have four brothers. Either way, one person marry easy, easy the friend, my brother, right? I can say, brother, who marry eh? Eh, oh, ma gbina be Facebook, who marry eh? Oh, ya toge, oh, jane ma, o oh, teme na o oh, mana irundi me marry easy, o oh, sun do teme You why use love to play a love or see me in me na me na shower be na mu me wa what are you fretting me tete me no we be me no we mo what yeah ya vago yo won sera o oh, kon oh, like video no like wo eh oni wa sono me o we ke to see na wo na tanai Muna tana rude kia me na mo social media na mu yo ina mo pe social media na mu yo to Rudekia omoni wibie eya mana efiva kpana mume imweko ite pandu. What are you a love tana? A lover yoba or a lover edo? Okay, I'm ready me je na je me to we. Vime awa wome ovi yoba. Awa ije kwa to vago iwe mommy. Wa bi jokoko i I ijo va ye unwe unwe me ya vagojia. Unwe ya vagojia unwe ekiani miawe sufomo hame muyoto elma ata mame you come to say na kate na e constant put me brother no marry like girl you be woman emiso memiso nata have you never been in a love you <laughs> ije love orí yorùbá ọ̀hún ẹ̀yọ̀ mẹ́rẹ̀ẹ̀rẹ̀ mẹ́mẹ́ nàtàwá gbọ̀n ìwé e ìwé e márẹ̀ ibi ẹ̀ my wedding is on the twenty-fifth yà á put a ring on it. Idoati, my husband, my husband, Iwe Ibie, we marry me. You see me, today I be like mad woman because of Bele. I know, see, you know, Ibie, this you see. He give me a kia. He give me a love. Ni me emie da. I love you. I love. Ana ya kwimo we yo tori. Ina are ho we ni ana me mi love ne me mu ni ya na mu fua ichi mi saloba o we keto sie ina wo na tanai sunde Paradero ah! ku egbero ma mi love o eke eke they were never in love why you love iku o ton wo bo tanai keto sie e. keti me se me love ya ton watali nini nini inisirata na make sense get chi man uje re switzerland focus on wetin carry you go there handle am you know handle am like big girl go as ibrahim gbinigbin rẹ rẹ gẹ náà say kate eh, kate àwòrán àpò ọmọ wẹyẹ fuck fuck that shit man no wicked osie okpeno kids leave them that's not your business ekito wey no tie ya marry nigeria why all the time something go happen we go one fair woman say na woman cause am ọbọ kano ọtí ẹnoko náà dọ̀dà fún mi àti lọ́ọ̀bìnrin ọtí ẹnoko òun dáná why does it have to be say woman must dey say na woman cause am why does it have to be like that why oh whoa, we don't we don't too see things The husband no dey call no ya am again It must be woman fault ọtí ẹ máa mara ẹ mẹ èkó nínú excuse me grow up grow the fuck up enough of blaming women i no see all the video wey you do osodeni ẹ ọmọ kawẹ wey dey fit ladiyan ọdọ tá mi máa. Ni nimagwe sheke oviedoni otien etiket me sheke e. E, igo ya no mune do mu igo ne eya ihara kwa vekia e <laughs> salo vai wigi e Wigi we la video wa se mi ai me guwe soge esera wa mu oyo manoka mo weket ma we mi rokpa izi wi me wa do we video wa kwedu ma like a video na izi owe ni ya post my plan ene my way ene all of a sudden owa fi yekine me a repetition ge me we amu yaga ichi me ya temi ti we ogun gbo e na me the opportunity ne o ya do ta ta mi yen mi no si enu ma na onu pe wagu record monica eteme waka iwe saga iwe saida me Oh, o isani ihoy. why no uyu nuwe ya laloi You understand? That was a personal thing. She wanted to throw me under the bus. Iwe herina ewe. Imado we dio gbenwe, e dio muse, e o he muse sha, but e akbi kore muse. You talk so many things. I, I was disgusted. I was disgusted. Especially nuna we egbe we mwiwa. Eketi we nwa we saga. Never. Okay? You know, Sarah, you be total. Nobody for this planet. You open Sarah with one hand. You be total. Me wu he making. Uhogo we ovada. Ati yo bokpa nya. All shut down. You know the hear what. Now your mind, you tell they do something. Osalokumanya no very papa You coming now to say eh, now see they tell you egbenyowe. You know that's a flat lie. Say that uheme. I know say you they come sagami. You know the year what? You be woman of your own. Worst, serious, SS. You know the year. Vele video veterina ti sera eti ebo. Ivi erita ma uwe emi rokba. to ati ogun Rita, Wa ati aye lalane ijomome ka imete gwuyi wetieta kimekọ kimeke kokomo idomie wee werita mume owono na mume kwamoviere agwa agwa ni omanoma wemuvie otiebonoviere agwa agwa tó àgbẹ̀ gbọ́gọ́ ṣiṣọ́ òun ó sì òvìẹ́ ẹ̀ e, o de mcdonald's ní òvìẹ́ náà ẹ̀rì e tọ́ta ó distract ẹ̀ e, o di jẹ́rì ó o yùhé o pa ó pò àmúhẹ́ yọ òun. Oh, whatever you want to do, leave the fucking kids out of it. She never told you to do all that. That was your decision. What you were, Momo. What you were, Wohan. I, I not come at that same time. It was later. You know what? If you like, why not? Eh, what if you if oh, be like right? She not saying you. If they, they talk to you, you know the yeah. You know. You know, so many times we don't talk for phone. You know, they listen. You're a strong woman with your own will. You don't listen. Everyone, I think people watching you now know. Me and you argue for phone. Una mo me. Wita wenwete boni viere. You didn't like it for live video. This is not a secret thing. You were angry. Why coming out? You, Sarah. <laughs> Hey, Sarah, no so You. You have your own will, your mind. You don't listen. Nobody tells you to do anything. Walk back to the social media, and Kate. Nobody asks you to. I be and I send you that one. No. You vex sumo, you rest. So take it, part one, part two, part three is coming. I know you're going to put me in it. You know what, love? It's fine. It's fine. But say the absolute truth. Because Natana, gay, i know dey pity tutu dey fok yarn sarah na so you be i know talk am sugarcoat am make you like him. i know fit do am mm -mm. i like you i like you well well you know like i like you i know no la. am lalai ekiti ma wo emi lọpa if man do something it's not a woman's fault it's not his sister's fault it's not his mother's fault ìyìn oríyan ẹ̀ No. Ultimately, may fall in love on her, my first wife forever? Eh, And if you're not like my mama, yeah, that's it. You know, no marriage, marriage not the hungry you. Oh my love, eh? And then only your fee cake, but oh my way I move. Okay, do I Before I can say okay. Or yeah, you wish you marry. Or wish you make book book here. Or that down a moire Ghana. you here you are ọdada ọkpada ọmụnyahụ ọna dada elọgeji masị ọna mụe ọna yero pleya dada ọna mụarị gana ọna mụe yekene jemejere ewe na my mama say na my sister na a wife stop blaming women for wetin man do i don't like it èmi dò sunu na me ni meje na owe yoruba di yan mare me mo ma me ma wa no mare ichoda me ego ma ro pa ki je me ti o ma ro pa sun de me ki yan wa e i am in love with your son with your brother that's it o ma kan me du wa mu gbera in obey anything do tomorrow i no dey blame any anybody na him cause am ah wọn take it away well. You talk on some more, Sarah. Okay, please. Forget about it. All those too many things. It's too much. Fight your fight. Car, you went to Switzerland. Switzerland is a beautiful country. I've been there. Uwe kampirage. Email. Ogometa. Okay. Uwe kampirage. Vimie ebo. Claudio. Uwe camp. Ire wewa. yàrá gbọ̀gọ̀ yẹn kí amare mẹ amare wà sẹ́mi ẹ̀ yìí iná wíyà yà ọ̀sọ̀ wẹ̀ swiss ìyàrá yẹ connection mẹ mọ̀pá yẹ switzerland iná dàdé bò nà mẹ hóre ìsàlọ̀ bóyá náà wẹ̀ bò ìlú ẹ̀ e bò wà sẹ́mi e. ẹ̀ yìí gbọ́ àpè kí a dá sit gbọ́ wà pé wà wà tó tanya ẹ̀ e. ẹ̀ owó camp ẹ̀ yìí àjẹ́ rí mi bò iná lẹ̀ bàdú website internet iná mi bò ọmú mẹ yìí wá i think i dey camp yẹn wo àjò yẹn de six months inú six months inú yà ọ̀zọ̀ àbí palọ́palọ́palọ́ ló wèrè gbé ọ̀fọ̀ maybe wà kí wọ́n fi ṣe òwe yẹ o maybe ní àwọn yẹn imagine second time iná mi bọ̀. You're in Switzerland, you have boyfriend there or anybody, you say you dey find Oyibo rich person, focus on that. Focus on that. Where he kokire bonine, where he sekene bogo we no paje. Eya light in Facebook. You understand? Eya light, ya biomo money bani do aje gym. Eya do a light in the social media. You understand what I mean? When you have something to protect, something you're doing, focus on that. Focus. Motama wesera. Owana iyege uma believe in superstition, se seri meveje. But to beg a veni yamana, a mindset in ofi where ina gwali hiyan be ba fun mi mami hiyan ina wi se me mami hiyan o ya do ti ye me wa ri e me hiyan o ye gani ya ri e me hiyan ina me bo yi we do ari se e. i mami hiyan i ma gwali hiyan ina ya ma o ya ma o ya ri hiyan i mi o ma ti e wo wa ati ra me bon gbo we you le i give me u gbogbo ne o bi era ri pansia una ame no pe nu e wa is very important Umanane ame gbogo we stay one place fight your battle ọ̀nà alajàmbáwe ìragùwẹ̀gùn ọ̀rọ̀ kanwẹ̀rẹ̀mẹ̀ náà wàhálà rẹ̀ àwọn ọ̀sẹ̀wẹ̀ náà kí náà o ọmọ kàwé yẹn ni kẹ́ ẹ o ìsága ọ̀sẹ̀gbọ̀sẹ̀gbẹ̀ náà rẹ̀ facebook ọ̀mú fọ ọ̀rẹ́ kẹtì àfọ bàbá náà ọ̀jọ̀jọ̀ rẹ̀ àdé ọ̀gbà àtàn we àwẹ̀ sagasaga na because say you know na make me dey talk for this matter ọ̀rẹ́ yẹn wọ́n yẹ elọ́lọ́rẹ́ mọ̀ níka igẹ́ ọ̀gbà àtàn ọ̀rẹ́ yẹn gbàrẹ̀ òkú à ọgọ nwabe gwabe temu l'africa german lady africa german italian lady ọgwabe tuntuntun two weeks ọbọlọkwa uheti wa savage wabere ọtuntun so ọbọlọkwa eke ọdà fúnmi gwabe la ọtuntuntun two weeks gẹ oṣù obolo nobody go remember again say you talk and you come dey say i no tell una i tell una na dey craze na no dey lis ten na iyan mi ami ane we wan new new things uheti wa savage wa mamia miane inwini ho ye mukwa salo payala ya mami so so media inwini he wa yeje inwini ti um tell me apart from today you don't think tiwa savage matter since last week ari bieka tiwa savage no ga no ga international um, record le record label ogwe o eh nigeria le record label o excuse me when last you think about tiwa savage toto when last you talking since noya sunume maeta or ofo It go breeze away for ground e not the last okay focus on yourself enough for fighting for people that's it when you're in your for. <laughs> we ubimeme webo nyobo sunu wene yimi metalo wene anade devete iti talemi ukubi pregnancy yan bo mi o mena don pe e ti me ebe yan fun e fun e ti talemi <laughs> Woo! Start fighting your battle. Say if you don't like this, you know what, babe? I'll try my best. Start fighting your battle. Start fighting your fight. Kate is not holy, we know. Okay? But Kate, hey Kate, Kate, Kate come Okomat, we are with Saga, we ain't the three people name. Meme deni meru way. Are we in the three people? Oh, no more homila la dia social media. A conco me rag, we may be a conco and have your conco lay your tete bed. A Kate, you are, or if we go la dia ina wa kun kan ho ke africa shop ke supermarket ina aviole yo tete bed vacate mwe wo mu go ladian korwe onari e kankan ina wo fo ebo ebola ebola facebook mena ya vi kan ho le e kate if na uh, the other one uh, iwe o etene iwe sagao i drink water love love e dey thank you That person wey need one man love love love i need water please yeah e go bring Ghana. Obi orí yóò bá bring am na gboza azare studio tiwanwa eketi wey saga kate no be person wey no dey do saga or when are finish with uh, monica yẹn ń là àwọn yẹn gbẹ yẹn pípé ivieva àwọn ivieva náà òfin tó ọ̀pọ̀ ọfìọ páyé mọ ọfìọ páyé mọ ọwọ yẹn wẹ ọwọ yẹn gbé <laughs> yẹn tìtàlẹ méke èké tó súndé náà ọwọ yẹn gbé mọ ní káfọ náà èsè gbẹgbẹgbẹgbẹgbẹ yẹn mú ẹyọ tọ yẹn tì náà pàmò yẹn finish ọ̀nà náà yẹn tọ̀ náà yẹn là náà ọwọ ní kwan ọ̀rọ̀ yẹn mú ọtá ẹ̀ bẹ facebook ẹ̀yìn mọ̀ ọtá ẹ̀ ọwọ yẹn gbé fífa ọpa ọpọpọ yẹn wẹ̀ right she can fight anyone she wants to fight she not pretend say she no dey do saga she does oh thank you thank you lovely thank you oviyoba samerine oviyoba ti oviyoba. <sighs> eketi wey saga if now who no dey do saga now yes say you dey protect am k dey do ọmọ yìí lala ọmọ ọmọ ọmọ làdà ọ̀nà gbà ọ̀nà asọ ẹni ẹni ẹni ọmọ maa ni sọ ẹyọ kẹrẹ ọsọ ẹ ọsọ ọ̀nà adìyẹ wetin yẹ yẹ ọwẹ kando ni ọwẹ yẹn amẹtẹ ọ̀nà ṣe black and black so if you say you i no understand yẹn do tagbe sarah emma oni tagbe okay thank you people eri ta ẹsẹ tẹmẹ gbé wọmi focus on yourself okay fight your own battle effect no matter by social media it's your non any dog burner it's like it is say those people can't join you all see that water efeji see that what change. ah èmi on gbé Switzerland èmi ò gbé Switzerland ní jo ni ẹ ma ita now we see that all stress nothing else are you okay you look stressed èmi ò gbé Switzerland èmi ò gbé sarah chen sarah na dey talk am say yan be facebook osunde yankin ọwẹ pọta yẹn wá wọ fídíò yín La. wá sarah jo go switzerland uh, switzerland èmi ò èèmà ni ré switzerland switzerland ìmá ṣọ́ọ̀mà ẹ bó dáná ẹ bó dé switzerland mẹ́nu àmà ànú sí ẹ̀mẹ̀ nàhìnà i big for face i chinna with sarah stress oh stress what's going on. Owen oh, dey okay. Now you're a big girl. know our good to show concern as a friend. E Switzerland they will down. on. Oyibo mi no lẹ́yìn ṣàgbéyàn ààrẹ wo ni. Síra know. sí people for Facebook ọwọ́ Sunday yan hin. Àwọn ènìyàn àwẹ̀wẹ̀ bẹ́yẹn mi. Àbẹ́ ẹ̀rú dé ni wẹ́mi rọ̀ pa ẹsẹ̀ yẹn ni yé. It you change. What? It you, Sarah, you change like. I don't know. I want to talk. I no be bad change o. Oh e come be like say she come dey care more you know she dey do am before like nothing even when she monetize nothing efete page na na my monetize mat wey monetization o oh. it's fine if you do it because of that but it's not like sarah just change I hai cambiato amore mẹ́rin náà rẹ́wọ̀ ni Mashoki Ayinla Switzerland igi yan fún ẹ̀fún ẹ̀tẹ̀rin ẹ̀pẹ́ ọkọ mi Yaya Koike gbé I'm having my triplets iye mi wọ wetin yẹn biere ni ìpín biẹ ìpín ọwọ́ mà nìyẹn cross ọwọ́ ẹ̀ owe oirere bia wenu agogo wa fi owe yeto yen na le o abiere ni pin bia la hebrew women i be uwa very easy okay pew ohi me lu e la dian wa de lerun ni me wa wori an wa va ko so hi me ya wa pepe ko yoba so it's cutting me e mo lu e la dian okay e, me adu afeka yo e pop e we we we eh eh wa se mi ene e be do la winu he okay whichever way you take born, my sister, enjoy it, okay? Me, am only down, all right? want to Bring it out. See that toto? I am preserving it for Yoruba man. Okay? <laughs> so however you take born, safe delivery, my darling. And your babies are going to be strong and healthy. I know if you live abroad, they're not wait me overdue. like 35 weeks, they don't bring the babies out. You know, they'll induce you and they bring out the baby. So you're safe if you're there, bro. But if you're there, Nigeria, is you send well, if you send well, Is you send well, wow, I beg you, I eh, oh, beg you, wow, so okay. Thank you. So, guys. I'm wàgùnmẹ́ tó pa live video a live video Yes, it's a live video ó live video See you. Yes, it's a live. Yeah, talk about. Why are you praying wrong? Wait till that one I pray wrong. on? Hey, hello. Hello. I don't live in a stone age, okay? I live in 24 centuries. That's what I want. I have a choice. I'm a woman. Okay, I am a woman. I have a choice if I want children or not, if I want a bunch of vagina or cut it, it doesn't matter. Okay, please grow up. All right, I don't want it. Take your religion, take your mindset. Okay, I beg. Say, why they pray bad prayer? That is not a bad prayer, okay? Person the air person carry Peking. Say, carry on for me. If you born and finish, give me. However, this is uh, we're not in a stone age. Just saying, okay? Grow up, do some reading, research or something. Just help yourself. Okay, <laughs> help yourself or something, whichever way it is. I beg, no use me, Teto. I beg, go leave me, oh, leave me. I get below. You hear me? So not stress me. <laughs> Guys, thank you, Tani. <sighs> I believe religion, leave that. It's not about, if not be religion, wait till be prayer, who they pray? Is it not religiousness that make you pray? That's what I want. It's my choice. It's called choice. What you want, you do it. You go for it. Okay. Thank you. Vivian Anthony, I don't reply you. Thank you. Ah, love you, my sister. Usain is the best. Wà mí ìnàjú sẹ́yìn ni ó ti gbé ayé títa lẹ́nu wá sẹ́yìn ayé. Hmm. Ẹ bóyá mo rí yóò bá wàá yàwó ẹ bóyá mú Eh, Ẹ bó títa lẹ́nu wá best starting na yin ya lukodo ni ọmọ bi Yorùbá me when ya lukodo thank you <laughs> na boy oga no no i'll post my i go do scan my um soon husband to be in two weeks abi three weeks husband to be salo boy i'm married to ati husband yet it's 11 my Yoruba man one moment the way my husband my Yoruba man sister, sister-in-law to be in two weeks, I'll be three weeks, two weeks and a half. She say, go there, just tell them. As I dey enter inside, I tell the doctor, say, I don't want to know the gender. I write it. Need Nidiege eh, chair lady. So the doctor wrote it on a nice card. It was really beautiful. I'll post the video. I don't know they wan do baby shower slash gender reveal for me i sometimes i dey talk to my pikin iwe he she <laughs> i don't know and to be honest i no wan know i want that excitement like ya idele pink for neyanwo gbeabie ew doko dey ima empo i dey buy unisex i dey miss am whichever it is i dey miss am i don't know i wish i know now see the video i post i don't know gender reveal. say boy, it's a girl. I don't know what I'm having. You see the video I posted. Guys, thank you so much. We can spend another time to talk about my baby, my pregnancy, the process. It's been stressful. It's been hard. I last got pregnant six years ago. And now uh, I be like I never born before. I sit in bed all day. I don't want to do anything. For we, your bag go walk out, they eat junk food as he come like this, ah, cooked cooked food. Um, yeah, it's been it's been hard, you know. Um, but you know, it's good. Some people stress when they get pregnant. That is me. I'm getting really stressed, but I'm trying my best to look my best. My face done the rough, see. But you know what? I'm trying my best to look my best. See, yeah, I'm trying. You try. Yeah, we well, ya si am ewe worry ya bịa ne chocolate gume mbe wode ya ruwe beds i like to eat chocolate owe ni u nyeri chocolate ndị anyị kpọrọ ọka mee ka soshal midia deri ọnụ mee ịkpanye soshal midia rị n'ụwa deni ekpọrọ nọ wanyị gị live video na arọ ekpa Yabo Yoba. Guys, thank you so much for being here. The congratulations. Oh my gosh, she's amazing. Thank you, Sarah. Sorry, Amore, okay? Maybe you like this, maybe you don't. I apologize. I'm sorry. I tried to contact you. Hope you go breastfeed. Elizabeth didn't, I did not breastfeed my first daughter because I was really stressed. So milk not come out from my breast. And um, this pregnancy, no. I go miss some for like one month and then I stop. Okay. So breastfeeding don't mean anything. I tell Una before, it doesn't. I know that because my first daughter, she's super intelligent, very understanding. I defeat every time she did not win medal for best writing and reading for class. Okay, I only do some I know say the first book for a brain shot because the school women don't go, you understand? mathematics ọwẹ ìwẹ this one plus this one minus that equals to that ohun yẹn máa ya ìwà ṣàtìláre ìmáṣọwọ ẹbẹṣọwà you know so sometimes she dey get fear you know mathematics wey my pikin dey do and things wey she dey do for five years old ema be mo awe walking well sọlẹ erere e e mo ebe your ẹw esu ni majo emu yọ erere ọma breastfeed okay aptimel milk ọwọn. It's like breast milk, so it doesn't really matter. A meme nwe banana breast meme. Bere maye brezano beke noje. Bere ebraero. E Ow. <laughs> Press my nipple. Ebra <laughs> e Jimmy salu bowa balome. Ebraero ordene, okay? So e, e omore do asie ye gawe awa vie wa liye ke fie mwemune bo, okay? Ye mege surgery. So no, maybe one month. from the day he or she is born. I'll give them baby food, Aptime baby food, baby milk. It's really good. Do some research about it. It's amazing milk. And if you're in the UK, I don't know if you do other country, um, Aptamen is really good. It's what I use for Elizabeth. It's fantastic milk. Actually, Elizabeth drink uh, until two years and a half. I was feeling guilty, say she not breastfeed. So she took Aptime until two years and a half. Okay. So we they take milk, they sleep. Many people no no, but you know what? It's fine. And um, she take milk. So she was so used to that milk, and she know they drink ordinary milk. And I'm happy she doesn't take milk, so mm, it don't mean anything. She'll get her calcium from any other every other food. Um, so yeah, she take her raise two years and a half. If you can't afford it, why not two years and a half? Or you won't stop for one year, why not? You know, so it depends on you really. But this one, three years, oh yeah, I want baby food in it after me guys bye thank you so much I do well for my body bye guys yabovi yoba see you